ìrànlọ́wọ́ olúwa ń bẹ fún àwọn ọmọ rẹ̀ àkókò búburú dé bá dáfídì àwọn ọ̀tá inú ilé yí i ká ṣùgbọ́n ènìyàn ọlọ́run mọ ohun tó yẹ láti ṣe ó ké pe ọlọ́run fún ìrànlọ́wọ́ a kò sì dojú tì í bíbélì ṣàlàyé nípa àkókò ìpòrúru dáfídì àti bí ó ṣe ké pe ọlọ́run nínú orin dáfídì mẹ́rìnléní àti àádọ́rin nínú àwọn ẹ̀bẹ̀ rẹ̀ dáfídì ké pe ọlọ́run ó wí pé ọlọ́run yára gbà mí olúwa yára láti ràn mí lọ́wọ́ kí ojú kí ó ti àwọn tí ń wá ọkọ̀ mi kí wọn kí ó sì dààmú kí wọn kí ó sì padà sẹ́yìn kí a sì dààmú àwọn tó ń wá ìfarapa mi kí a pa wọ́n ní ẹ̀yìn dà fún èrè ìtìjú àwọn tí ń wí pé áhà kí gbogbo àwọn tí ń wá ọ kí ó máa yọ̀ kí inú wọn sì máa dùn nípa tìrẹ kí irú àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé kí a gbé olúwa ga orin dáfídì àádọ́rin ẹsẹ̀ kìíní títí ìkẹrin ẹ̀kọ́ ọlọ́run yóò ran àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ kò ní fi wọ́n sílẹ̀ ní àkókò ìṣòro jehova yóò gbèjà yóò sì jà fún àwọn ọmọ rẹ̀ títí yóò fi fún wọn ní ìṣẹ́gun yóò sì jẹ́ kí ojú ti àwọn ọ̀tá wọn ọlọ́run alágbára tó ń ṣètọ́jú àwọn ọmọ rẹ̀ kì sùn bẹ́ẹ̀ ni kì í tóògbé atamátàsé yóò rán àwọn jagunjagun tí ó lágbára láti ṣẹ́gun fún àwọn tó ní ìgbàgbọ́ nínú rẹ̀ àdúrà ọlọ́run olùfẹ́ mò ń wòkè fún ìrànlọ́wọ́ rẹ ní àkókò àìní mi mo pè ọ́ sí ọ̀rọ̀ ayé mi mo bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ rẹ jọ̀wọ́ wá ìdáhùn sí gbogbo ìṣòro ayé mi jẹ́ kí ojúre rẹ ní kíkún farahàn nínú ayé mi dààmú àwọn ọ̀tá mi kí wọ́n ṣubú sínú ìgbèrò búburú àti èrò wọn ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.